orúkọ mi ni arábìnrin Mariam Agbogunlérí tí gbogbo èèyàn mọ̀ sí good odor iṣẹ́ tí mo yàn láàyò ni iṣẹ́ pedicure and manicure tí gbogbo èèyàn mọ̀ sí èékánná ṣíṣe. ẹ̀yin ará mi ojú kòkòrò dára. pẹ̀fún gangan ni mo máa ń tà lórúkọ mi ṣe ń jẹ́ good odor mo máa ń láìkí bí kọ́sọ́mà mi kan tí mo wà lọ́dọ̀ ẹ̀ bó ṣe máa ń ṣe àwọn nǹkan yẹn mo láìkí ẹ̀ gan mo wá béèrè pé bí mo ṣe ń wá síbí báyìí ṣé mo lè kọ́ṣẹ́ yìí nítorí pé àwọn irinṣẹ́ tí wọ́n ń lò mo láìkí ẹ̀ ó wà ní akílódé mo délé mo sọ fọ́kọ mi pé mo fẹ́ kọ́ iṣẹ́ kínní àwọn tó ń tọ́ péǹtì ó ní a kí ló bá mi bá mo ní mo kọ̀ láìkí ẹ̀ ni pé kì í ṣe pé bọ́n ń ṣe tó ń rúgbá káàkiri yẹn o lèmi láìkí o mo ní mo kọ̀ láìkí ẹ̀ pé bẹ́ẹ̀ nìyẹn ṣe ń ṣe irinṣẹ́ ńláńláńlá tó ń lò tí mo rí yẹn pé ó wù èmi náà pé kí n ṣe wọn wá ní ibo mo fẹ́ fi iṣẹ́ mi sí. nǹkan tẹ́mi náà ń wò nínú iṣẹ́ yìí gbà yẹn tíyàn mẹ́wàá bá jókòó ní tọpa ní kùtọ̀nù lọ́dọ̀ wúmà yẹn lára èèyàn mẹ́wàá yẹn mi ìmọye tí mi bá sọ pé ó jáde ní owó nàìjíríà wáyé pé ìwé ìtàn yẹn ń ṣe ń bẹ̀ tá a bá máa ṣírò owó nàìjíríà wa ní iye tó ń jáde lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan pé eléyìí iṣẹ́ ọwọ́ ni kó kàn kan náà kó tọ́ péǹtì kó ṣe ojú kó ṣe gbá ọjà pẹ̀fúmù tèmi wọn rà bí báyìí a máa tà ká tó rérè ni èmi máa kọ́ṣẹ́ yìí o gbogbo èèyàn ń fi mí rẹ́rìn pé ṣé mo lè kọ́ mo ní máa kọ́ o wọ́n ní kí n má tijú mà èmi ò tijú o mo yá ìyẹn kọ́ṣẹ́ yìí nìyẹn mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé gbogbo èèyàn mọ̀ mí látara iṣẹ́ yìí dáadáa inú mi máa ń dùn ní gbogbo ìgbà tí n bá ti rí àwọn tó ń ṣiṣẹ́ yìí ní bẹ́mi ṣe ń ṣe yìí ni o wọ́n bá pé ṣọ́ọ̀bù tá à ń lò títí ìjọba ti jẹ́ òun lẹ ṣe bá wa ní ibi ṣọ́ọ̀bù mẹ́ta la máa ń lò papọ̀. Ah, èmi ò rò bóyá mo nípèníjà o mi ì rí wàhálà ń di ẹ̀ rárá mi ì rádòjúkọ tèmi ni pé tí bá fẹ́ lówó kan mo ti mọ̀ pé àyíde ṣọ́ọ̀bù la ìlówó yẹn. torí seventy eight thousand naira làjọ tí mò ń dá ní ọ̀sẹ̀ seventy eight thousand naira làjọ mi ọ̀sẹ̀ kò dẹ̀ síbi tí mo ti ń rí jù díṣẹ́ yìí lọ kéèyàn tó dá seventy eight thousand naira lọ́sẹ̀ nínú àjọ tẹ́tẹ́wọ̀ yẹn bá ń ta ọjà tó kó ọjà jọ sórí igbá tó ń yọ seventy eight ní ọ̀sọ̀ọ̀sẹ̀ bí àwọn gbogbo àyẹ̀ṣẹ̀ máa lọlẹ̀ bọ̀tẹ́lẹ̀ iṣẹ́ ọwọ́ ni o àwọn èèyàn ò fojú sí bọ̀t owó wà ní. Iṣẹ́ níṣẹ́ jẹ́. Yóò gbọ́ o. Iṣẹ́ níṣẹ́ jẹ́. A dúpẹ́ fọlọ́run ọba, mo rán ọmọ ńléèwé, mo dẹ̀ dúpẹ́ ọlọ́run pèsè ibùgbé fún wa. So a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. Àwọn tó sọmọ lọ́mọdé wúrẹ́. Àwọn ló bọ́mọ jẹ́. Nítorí owó tán fọmọ lọ́mọ. Iṣẹ́ ọwà òkè gan o. Fẹ́ni tó bá lè ṣe, even gan gbogbo àwọn ọmọ tó ń lọ iléèwé nísìnyí pàtàkì iṣẹ́ ọwọ́ ni pé káwọn ìyá wọn kán máa yẹ kán ṣiṣẹ́ ọwọ́ sí o bí kan ò ṣe ìkan á ṣe o ẹ̀hún sátífíkẹ̀tì kọ́ ni wọ́n máa jẹ wọ́n máa jẹ́ náà o but kí èsì sátífíkẹ̀tì tó jáde wọ́n á sì máa rí nǹkan kan fi tọ́jú ara wọn á máa fi rán àwọn òbí lóúnjẹ níṣẹ́ wọ́n máa fi fún wọn lóúnjẹ wọn ò ní lè pè wọ́n sẹ́gbẹ́kẹ́gbẹ́ tó bá ti wà busy so nǹkan tó ń fẹ́ ó ti ṣeé ṣe nìyẹn o iṣẹ́ ọwọ́ wà òkè. Okay kan ẹ jẹ́ kí gbogbo àwọn òbí mo fún àwọn òbí lámọ̀ràn pé kí wọ́n jẹ́ káwọn ọmọ wọn lọ ìdí iṣẹ́ ọwọ́ pẹ̀lú ìwé wọn tó bá ti ń dé láti iléèwé kó máa lọ tó ń lọ iléèwé tó ń ṣe part time kó máa lọ ṣe so lágbára ọlọ́run iṣẹ́ ọwọ́ wa kò ní do irin iṣẹ́ wa kò ní dojú ìjà kọ wa. ṣùgbọ́n ojú kòkòrò ni ò dára.